الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وجيبتان سؤالنا في الله سبحانه وتعالى May the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. Allah subhanahu wa ta'ala says in the glorious Quran, وَاعْبُدُوا اللَّهِ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا And worship Allah and do not associate any partner with him. This verse, if we look at it critically, it informs us that we should worship Allah subhanahu wa ta'ala alone and we should not associate anyone with him in any of his rights and this is the meaning of La ilaha illallah there is no deity that deserves to be worshipped except Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala let us know by saying فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا Whoever hopes to meet his Lord should do righteous deeds وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا And he should not associate anyone in the worship of Allah subhanahu wa ta'ala with Allah subhanahu wa ta'ala. As Muslims, we should have this at the back of our minds that Allah subhanahu wa ta'ala does not need a partner. The Messenger of Allah sallallahu alayhi wa in Hadith Qudsi said Allah subhanahu wa ta'ala says, ana aghna شركائي عن الشرك من عمل عملا أشرك فيه مع غيري تركته In this hadith, Allah subhanahu wa ta'ala says, I am the most independent of partners. The one who does not depend on any partner, who does not need any assistance. I am the most independent of partner from any partnership, any association. من عمل عملا whoever does a righteous deed ashraka fihi ma'a in which he associates anyone with meaning it are وشركا I will abandon him and his shirk that is his association so all these are pointers to the fact that we are on the surface of the earth to worship Allah subhanahu wa ta'ala and not to associate any partner with him الله سبحانه وتعالى let us know and the vast quoted area وعبد الله ولا تشركوا به شيئا worship Allah and do not associate any partner with him Allah سبحانه وتعالى says ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله wajtanibu ta'ud. And you have raised in every community the messenger. Watch. They were all telling their people is Allah, worship Allah subhanahu wa ta'ala. وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اعْبُدُوا اللَّهَ Worship Allah. وَاجْتَنِبُوا الطَّاغُوتِ Go away from طَاغُوتِ, false all the messengers of Allah subhanahu wa ta'ala, they all came to warn against associating partner with Allah subhanahu wa ta'ala. And Allah subhanahu wa ta'ala tells us the danger of associating partner with him. He says, إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ Whoever associates partner with Allah subhanahu wa ta'ala, فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ Allah has forbidden unto such a person the paradise. وَمَأْوَاهُ النَّارِ And his abode is going to be hellfire. وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ Those who wrong themselves by associating partner with Allah subhanahu wa ta'ala, they will have no air pass. وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ Allah subhanahu wa ta'ala also says, that we should avoid associating partner with them. Where Allah subhanahu wa ta'ala says, إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ Allah says He does not forgive the sin of associating partner with Him. وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ But any sin that is not up to shirk, Allah subhanahu wa ta'ala forgives it. Liman yasha, for whom he wills, there is no guarantee. The basis is that when you commit a sin, you are supposed to be punished. That is the basis. But Allah subhanahu wa ta'ala may decide to forgive somebody who commits a sin if the sin is not up to shirk. If the sin is not up to shirk. But the one who commits shirk, if the person dies upon that without repenting to Allah subhanahu wa ta'ala, particularly a major shirk, a major act of polytheism, such a person is going to dwell in hellfire forever, as Allah subhanahu wa ta'ala has said. As for the minor polytheism, which the scholars call Ashirkul shirkul azgar some said, that is some of the scholars, said, if Allah subhanahu wa ta'ala wills, He may forgive the one who has committed it, and if he wills, he punishes the one who has done it, just like the other things. Why some of the scholars say is, the one who commits a minor shirk will not have forgiveness of Allah subhanahu wa ta'ala unless if he repents. Unless if he repents. If he does not repent, such a person is going to be punished by Allah subhanahu wa ta'ala. Only that he is not going to dwell in hellfire forever because it is a minor shirk, a minor act of polytheism. But for the major one, <clears throat> whoever commits it, such a person will dwell in hellfire forever unless if it repents before his death. So many verses in the Quran warning us against committing shirk, warning us against associating partner with Allah subhanahu wa ta'ala, warning us against giving the right of Allah subhanahu wa ta'ala to other than Allah. My brothers and sisters in Islam, let us try to run away from ashirk because it is a grievous sin. It is a grievous sin. Let's run away from it. Scholars, when they talk about shirk, they classify them into two major categories. The first one is shirkul Akbar, the major sin. The one who commits a major sin, such a person has gone out of the fold of Islam. Any person who commits a major sin sorry, a major shirk has gone out of the fold of Islam. That is one. And if the person dies, he is not supposed to be buried in the cemetery of the Muslims. That too. Likewise, heirs; those who inherit after him are not allowed to inherit him. That's number three. Number four, the person is going to enter hellfire and will dwell in it forever. So the one who commits major shirk, a shirkul akbar, which includes trying to turn an act of ibadah that you have been instructed to do, like your salah, likewise, like calling on other than Allah subhanahu wa ta'ala, in areas where you are supposed to call on Allah alone, seeking assistance of other than Allah, where you are supposed to seek the assistance of Allah subhanahu wa ta'ala alone, seeking or crying for the help of other than Allah subhanahu wa ta'ala, where you are supposed to cry for the help of Allah subhanahu wa ta'ala alone, relying on Allah and other than Allah subhanahu wa ta'ala where you are supposed to rely on Allah alone, fearing other than Allah subhanahu wa ta'ala, the type of fear that you have for Allah alone, hoping or having hope in other than Allah subhanahu wa ta'ala, the type of hope that you have in Allah subhanahu wa ta'ala, and so on and so forth. All these are what major shirk. They fall under what we call a shirkul akbar that takes the perpetrator or the committer out of the fold of Islam. Inshallah, we are still going to shed more light on this because it's something that uh, we have to remind one another of every now and then in order to avoid it. Because a lot of people are ignorant about the deal. Recently, a musician is trying to justify using all these chants and the like, saying he's doing this in order to what? In order to get protection, not to destroy another person. Whereas it is part of shirk akbar for you to put your hope and trust in other than Allah, subhanahu wa ta'ala where you are supposed to put your, your hope in Allah alone. And that's why the scholars and the imams should continue to speak against shirk and false. So Allah subhanahu wa ta'ala let us know that in Allah لَا يَغْفِرُ أَن يُشْرَكَ Allah does not forgive the partner the associated with him. So this clear verse of the Quran, إِنَّهُ مَن bil بِاللَّهِ Whoever associates partner with Allah, فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ Allah has forbidden Jannah unto such a person. Wa وَمَأْوَاهُ النَّارِ And his abode is going to be hellfire. Wa ma وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ And many other verses like that. So you as a Muslim, you have to sit down. What is shirk? So that I can avoid it. What is shirk? What is associating partner with Allah subhanahu wa ta'ala? So that I can go away from it. Because it will be uh, a business act for you to be worshipping Allah subhanahu wa ta'ala. And on the day of Qiyamah, one meets Allah subhanahu wa ta'ala as a mushrik. Where Allah will say, one should enter hellfire eternally. So this will be what? Something that is very, very painful and disappointing. And that's why right from this world, you have to learn the deen and worship Allah subhanahu wa ta'ala alone and don't share his right with other than him. Don't share his right with any of his creatures. Allah subhanahu wa ta'ala warns against it. The Messenger of Allah sallallahu alayhi wa sallam spent about 13 years in, in Mecca warning people against associating partner with Allah subhanahu wa ta'ala and calling them to the oneness of Allah subhanahu wa ta'ala. So uh, many acts fall under what we call a shirk, particularly shirkul ibadah, the shirk of associating partner with Allah subhanahu wa ta'ala in worship. A lot of acts, as we have said, somebody calling on other than Allah, slaughtering for other than Allah, somebody invoking other than Allah subhanahu wa or crying for help of other than Allah subhanahu wa ta'ala in areas where it's supposed to call on the help of Allah alone. Somebody relying on other than Allah where it's supposed to rely on Allah alone. And many other things like that, that when one does them, one commits what is called ashirku fil uluhiyya. So we should learn about this. Because the one who commits them and dies upon that does not repent before his death. Such a person, it dies as a person that has gone out of the fold of Islam and it is not okay for the children to inherit him. And the person should not be buried in the cemetery of the Muslims. And on the day of Qiyamah, he enters hellfire and is going to dwell in it forever. So this is something that is very, very important for us to know so that we can avoid, avoid it. So inshallah we'll be talking about The other side is what we call ashirku al-asghar. Ashirku al-asghar. So this is the shirk that is not up to the major one. But it's also an act of what? associating partner with Allah subhanahu wa ta'ala. Take for instance, swearing by other than Allah subhanahu wa ta'ala. As a Muslim, you are, not, you are not supposed to swear by other than Allah subhanahu wa ta'ala. If one does that, one has committed shirk asghar. It may also become what shirk akbar if some other things are attached to it, which inshallah will be commenting on. So likewise, when you say mashallah, and things like that. This may be what? MashaAllah wa sha'afulan. This may also be what? Shirku asghar that you are supposed to go away from. So we're mentioning from things that are shirk, like the time of amulet on your body, for instance. So things is shirku asghar, but it may become shirku akbar depends on the intention of the one who has tied such a thing or who has hung on his body. So it depends on what the intention of the person. So generally speaking, we should avoid shirk. Because when Allah subhanahu wa ta'ala says, إِنَّ اللَّهَ لَا يَكْفِرُ أَن يُشْرَكَ Allah does not forgive that partner be associated with him. So this is what? This comes in what? Al-Mazdar al-Mu'awwal an yushraka bih. Ah, and this will be what? Nakra. It will be indefinite now. Fi siyakin nafi. In the context of negation. Fata'um. So it is general. So any form of associating partner with Allah subhanahu wa ta'ala is not forgivable when one does it and dies upon it. So that's why we remind one another of the evil of associating partner with Allah subhanahu wa ta'ala. We pray Allah subhanahu wa ta'ala give us good understanding of the deen and may subhanahu wa ta'ala make it possible for us to abide by it. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوكفون الله سبحانه وتعالى أطروا الصلاة على محمد صلى الله عليه وسلم èyí tí a fi bára wa sọ̀rọ̀ ní apá kìíní kútbà wa òun náà ni tí a bẹ̀rẹ̀ látinú ayọ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala nínú suratul nisa tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ti ní wa'budu allaha wa la tushriku bihi shay'a Allah èyí tá ń tú sí ìjọsìn ẹ ṣe ìjọsìn ọlọ́wọ́n ọba wala tushriku bihi shay'a ẹ̀dẹ̀ má pa nǹkan kan papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba sọ eléyìí nínú àyà yìí nínú àyà ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó dé ká ó ní innahu man yushrik billah ẹni tí ó bá fi lè pa nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba níbi iṣẹ́ ìjọsìn faqad harrama Allahu alayhi aljanna ọlọ́run ọba ti ṣe aljanna léèwọ̀ fún wéèyàn bẹ́ẹ̀ tí ó bá wá wọ aljanna bó ní ó wọ̀ ọlọ́run ọba ní wa ma'wahu an-nar ibi tí ó wọ̀ tí ó dé sí òun náà nínú náà wa ma li-z-zalimina min ansar àwọn tí wọ́n ṣe ààbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú wípé wọ́n lọ ń wá orogún pẹ̀lú ọlọ́run wọ́n ń ṣe ìjọsìn fún nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ níbi ọlọ́run ọba ó sọ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam inna allaha la yaghfiru an yushraka bihi dájúdájú Allah kò ní ṣe àforíjì fún pé kí èèyàn wá orogún pẹ̀lú òun o wa yaghfiru ma duna zalika èyí tí ó bá tó yìí wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí garanti torí pé ìpìlẹ̀ ní pé gbogbo ẹni tó bá tàpá kí àṣẹ ọlọ́run ọba ẹnìyẹn ìpìlẹ̀ ní kó yẹ kó jíyà ẹni tó bá tàpá sí àṣẹ ọlọ́run ọba ìpìlẹ̀ ní kó yẹ kó jíyà nígbàtí ọmọ bá tàpá sí àṣẹ bàbá rẹ̀ àbí àṣẹ ìyá rẹ̀ òun náà mọ̀ pé ìpìlẹ̀ ní pé ó yẹ kí wọ́n bá ń wí náà bá bá wí wọ́n kàn wò ṣe fún ni bẹ́ẹ̀ ni tí aráàlú bá tàpá sí àṣẹ ìjọba òun náà mọ̀ pé ìpìlẹ̀ ní kó yẹ kán bá wọn wí tán bá bá wọn wí wọ́n wò ó ṣe fún ni wàlìláì masalul àádá àpòjúwe tó ga jù tọ́lọ́mọ ọba ni ìgbà tí ọlọ́mọ wá pa wá láṣẹ pé ká ṣe nǹkan táà bá wá ṣe nǹkan yẹn àbóníká jìnà sí nǹkan tó bá ṣe tó wá ṣe pé nǹkan tó náà mọ̀ pé ìpìlẹ̀ ní kó yẹ ká jìyà nǹkan yẹn tọ́nà wọ́n bá sùnkánà wọ́n tààlọ́ bá wá fi ya rẹ̀ jẹ wá owó ṣe fún wa ní ṣùgbọ́n wọ́n ń sọ fún wa nínú ayà yìí ó ní iná lọ́ha láyé fíru ayin ṣìrákà bí i kí èèyàn wá orogún pẹ̀lú òun ọlọ́run ọba òun ò lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbò wọn ọlọ́run ọba sùnkánà wọ́n tààlà tí ò tó yẹn òun lè wò ó ṣe fẹ́ni tó bá ń bẹ lérò ń gbà òun láti wò ó ṣe fún kò ń ṣe in tó jọ́ràn yàn fóun láti ṣe òun kàn lè wò ó ṣe fún kóun fi ṣọlá fún ṣùgbọ́n ẹni tó wá orogún pẹ̀lú òun ọlọ́run ọba pẹ̀lú pé ó gbé ẹ̀tọ́ òun fún ẹlòmíì ọlọ́run ọba subhanahu wa ta'ala lóhun òní ṣàforíjì fún àfitẹ́yìn ẹ bá túbá lókù ṣùgbọ́n tó wá kú lórí rẹ̀ ewé èèyàn bẹ́ẹ̀ in tí ó jẹ́ àtibọ̀tán rẹ̀ òun náà ni iná tí ó dẹ̀ máa bẹ́ẹ̀bẹ̀ lọ gbèrè àwọn ayá alkùránì pọ̀ jantirẹ lórí eléyìí sọlọ́mọba subhanahu wa ta'ala ó wọ́n wa lọ́pọ̀lọpọ̀ hátà àwọn ànábì rẹ̀ ọlọ́mọba ò fi ọ̀rọ̀ ṣírkù bá wọn ṣeré ọlọ́mọba ni walaqad uhiya ilayka wa ila alladhina min ọlọ́run ní rẹ̀ muhammad sallallahu alaihi wasallam in ta sọ fún ẹ ta fi ṣe wáyí tí ẹ bákan náà ta fi ṣe wáyí tí àwọn òjíṣẹ́ tán ṣíwájú rẹ òun ni pé láyín ashrakta tó bá lọ gbé ẹ̀tọ́ mi fún ẹ̀dá mi kan láyàpọ̀pọ̀nà amalu iṣẹ́ mi tó bá ṣe tó jẹ́ iṣẹ́ rẹ yóò bàjẹ́ ni ó wàlátàkùnánà minal khasirin ó dẹ̀ máa bẹ́nu àwọn ẹni òfò ní ó eléyìn tọ́lọ́wọ́ bá sọ fún ànábúwa muhammad sallallahu alaihi wasallam láti lè lè jìnà sí ìtànkè ní ṣerif bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ní wàláwọ̀ aṣírakù láàbìtọ̀ ánú makanu àmàlù gbà tó so ṣirkù òun náà ni ká gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba ìtò yẹ ká gbé fún ọlọ́run ọba nìkan káwálá fẹ́ gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba ní àbá tí ẹ̀ fẹ́ pin láàrin ọlọ́run ọba àti ẹ̀dọ̀ ọlọ́run ọba eléyìí ni wọ́n pè ní kíní ni wọ́n so ó wá pín sí ọ̀nà méjì ó pín sí ọ̀nà méjì ṣùgbọ́n kò sí yìí tó dáa nínú méjèèjì tó pín sí agbọ́dọ̀ jìnà sí méjèèjì ni torí bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní faman kana yarju liqa'a rabbih ẹni wá fẹ́ pàdé olúwa rẹ̀ dáadáa tó fẹ́ pàdé adẹ́gà rẹ̀ dáadáa tó fẹ́ pàdé ẹni tó ń ṣe jẹ mú fóun tó ṣe kóun náà ló mójútó ọ̀rọ̀ ayé òun ló mójútó gbogbo nǹkan ẹni wá fẹ́ pàdé rẹ̀ dáadáa faly'amal 'amalan salihan iṣẹ́ dáadáa dọwọ́ rẹ̀ o wala yushrik bi ibadati rabbihi ahada kó má wà á mú orogún kankan papọ̀ mọ́ ìjọsìn olúwa rẹ̀ kó ṣe ìjọsìn olúwa rẹ̀ that is ìjọsìn Allah kó ṣe láì wà orogún pẹ̀lú ẹ̀ a ní anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní ana agnishirakai and sheikh táwọn èèyàn tán bá ń sọ wípé àwọn ní partners ẹni tí ó nífẹ̀ẹ́ partner rárá ọlọ́run ọba ní òun òun ò nídi partner ana àgbẹ̀ṣùràká ní shirk mẹ́nà àmìlà àmàlẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ olóore kan ashraka fi ìmá ìrẹ́rì tó wá wá orogún pẹ̀lú ní ọlọ́run ọba subhanahu wa ta'ala taraktuhu wa shirka ọlọ́run ní máa dáadáa ní torí pé mi need shirk mi need partnership mi need partnership so torí náà a gbọ́dọ̀ jòkó ká gbọ́ àgbọ́yé eléyìí níta fi ń sọ eléyìí fún wa ó ní pé a rí akọrin ìkan tán ló sọ wípé òun ṣáájò so kò rẹ̀ sí nǹkan tó burú ń bẹ́ hátà àwọn tán pera wọn láàfáà àbáwọn tán pera wọn ní pásọ̀ nǹkan kan mọ́ra wọn náà ṣáájò tán lọ àwọn nǹkan dúdú wọ̀nyí láti lè máa ṣe kí láti lè máa fi wá agbára òun kọ́ ni ó jẹ̀bi bí ò bá kí ń ṣe àwọn àfẹ́ẹ̀sì tán pèrà wọn láfẹ́ẹ̀sì tó ṣe pàfẹ́ẹ̀sì ni wọ́n àwọn tó ṣe pé ó yẹ kí wọ́n dúró ti nǹkan tá a kà jáde ní alkùránì tó ṣe pé ẹ̀ lè ṣòpinya láàrin àwọn àti bàbá aláwo ìtí bàbá aláwo ń ṣe làwọn náà ṣe èyí tí olóògùn ń ṣe làwọn náà ṣe kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì so bó lẹni tó ṣe gbóhùn ń ṣàfá àti kò fá nǹkankan tó fi ní sọ wípé kò sí yàtọ̀ láàrin àwọn àfá àti àwọn nǹkankan náà làwọn jọ ń ṣe yẹn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó takun tánkì ní al orí tó gbé ní kúrò nínú ìsìláàmù ẹni tó wá ṣe ẹni ẹ ti jáde kúrò nínú ìsìláàmù tó ẹ̀nà fi ń pè ní kí ni àṣírkú al-akbar so ayàta kàlẹ́ ẹ̀kan pé ọlọ́wọ́ bá ní ìnáwó máa ń yún ṣírkì billah ẹni tó wá ṣe ṣírkù pẹ̀lú kò sẹ́ni tí ó rà wọn tán ṣe ààbòsí fún ara wọn kò sẹ́ni tí ó rà wọn lọ́wọ́ áyà yẹn ń tọ́ka sí tààmà sí àṣírkú al-akbar in tí ó bá mú yàn jáde kúrò ní islamu tábá ní á in ṣe èyí o ṣe mùsùlùmí mọ́ pẹ̀lú ẹ̀ tán bá fi lè sólé fún yàn ipé yàn ṣe nǹkan kan tó wá gbé kúrò ní islamu nǹkan yẹn ni wọ́n pè ní kiri àṣírkú al-akbar ìtawákẹ́ ní àṣírkú al-akbar yìí téèyàn bá ti ṣe níbi téèyàn bá ti ní àwọn ọmọ àtàwọn aya àtàwọn òbí àwọn mọ̀lẹ́bí tó ṣe pẹ́ sí iye ìtumọ̀ rẹ̀ ní pẹ́tẹ́ nìyẹn bá kú wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn fẹ́ kírun sí lára wọ́n àbọ̀rọ̀ láwọn ó kírun sí lára tó bá kú ẹni tó ṣe shirkul akbar ẹbọ ìwọ́ orogún pẹ̀lú ọlọ́run tó jẹ́ yìí tó tóbi tààtọ̀ kó gbé kúrò ní ìsìláàmù tó bá ti kúrò ní ìsìláàmù kásọpá afẹ́ kírun sí lára kírun sí tani lára kírun sí tó jẹ́ kéfèrí lára a lè kírun sí kéfèrí lára torí kó ti ṣe kí ni ó ti ṣe tó gbé kúrò ní islamu kò sí àtọ̀ láàrin òun àti àwọn tá ń pè ni wípé ààlè lọ sí sí ìtẹ́ àwọn mùsùlùmí ààlè sí sí ìtẹ́ àwọn mùsùlùmí so káàbá ti lè títí tí àwọn mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ní pé àwọn èèyàn yìí ò lè jogun rẹ̀ tí ẹ̀sìn bá yé wọn wọn lè jogun òbí wọn ẹni wọn èèyàn wọn tó kú ní kéfèrí ogun rẹ̀ ó ti di èèwọ̀ fún wọn bẹ́ẹ̀ ni tí ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ èèyàn rẹ̀ bá kú tóun bá ṣe bẹ láyé táwọn èèyàn jẹ́ mùsùlùmí òun náà lè jogun wọn tọ́ bá fún un ní ogún kó jẹ́ iná ni wọ́n fún iná ni wọ́n fún torí wípé kò lẹ́tọ̀ tí nǹkan yẹn torí pé ogún tààrà máa jẹ́ mùsùlùmí ní jogún mùsùlùmí ẹni tí ó ń ṣe mùsùlùmí ò lè jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí ò lè jogún ẹni tó tí ó fi ṣe mùsùlùmí náà so ẹni tó ṣe wípé ó kú kèfèrí ààlè kírun sí i lára bákan náà wọn àlè sí sí iṣẹ́ àwọn mùsùlùmí ogún tó ṣe wípé ó fi ń lẹ́ẹ̀ àwọn èèyàn rẹ̀ kan jẹ́ mùsùlùmí ò lẹ́tọ̀ sí tó bá tún wá di john gbende alkiyama iná ló ń lọ yóò lè rá sínú náà yẹn eléyìí ni wọ́n ń pè ní kíni àṣírkù al-akbar àṣírkù ẹni tó ń porúkọ àlùjọ̀nú tó ń pe ráúkọ̀ ya ìlú ó pe dáńdà ya ìlú ó ń pe tàìtúṣù arwabil ó ń pe dáńdà ya ó ń pe gbogbo àwọn eléyìí ẹni tó bá ń pe eléyìí fọwọ́ kẹfìrí a kì ń porúkọ àlùjọ̀nú orúkọ ọlọ́run ọba la máa képe a sì padà sọ̀rọ̀ ń pe eléyìí inṣọ́ọ̀lá bákanáà ẹni tó ṣe wípé ó ń bẹ́nù nira kan ó wá pariwo eléyìí kan pè ní alìtìráta ó pariwo ẹgbà mí níbi nǹkan tó ṣe pé kò sí ẹni tó lè gbàyàn àfi Allah tó bá ṣe pé nǹkan tẹ́lómi lè gbàyàn lẹ́ẹ̀bẹ̀ ni kò sí nǹkan tó burúkà pé èèyàn tó lè gbà wá ṣùgbọ́n àyè tó ṣe pé Allah nìkan ló lè gbàyàn kí ẹ wá máa porúkọ nǹkan mí ó ti gbé ẹ̀tọ́ ọlọ́run wá fún ẹlòmí yàtọ̀ sí Allah ó ti gbé fún ìkanú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ náà ni alìsàánà ìwárànlọ́wọ́ tó ṣe pé ó yẹ kí ó jẹ́ pé Allah nìkan láwà ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ ní ààyè yẹn ká wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹlòmí yàtọ̀ sí Allah ìgbára lé bákan náà ìfọkàntẹ̀ ìgbọ́kànsí ibìkan bákan náà ìbẹ̀rù nǹkan ní ìbẹ̀rù tó ṣe pé Allah nìkan lágbọ̀dọ̀ máa bẹ̀rù irú nǹkan máa bẹ̀rù nírú bẹ̀rù bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́pọ̀lọpọ̀ òkè ń kà àwọn nǹkan wọ̀nyí fọ́ọ̀lù sí abẹ́ ìta ń pè ní àṣírkùn akbar lára rẹ̀ lẹ́rin nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó kílẹ̀ nínú alkùránì àbínú ọ̀rọ̀ anẹ́bùwa muhammad sọlọ́lọ́ tí ó sírùjú kankan bẹ́ ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ ìyàwó ní lọ́dọ̀ tèmi kò mínì kankan nísìkíyàn sọ pé ọtí mú wọn ò mínì kankan lọ́dọ̀ tóun irú sí tó ń ìtọ́lọ́wọ́ bá dìdì sọ pé ká jìnà sínú alkùránù ó ní kò sí tó burú bẹ́ bẹ́ẹ̀ ni fìná ṣíṣe ó ní owó orí nǹkan tó burú bí ìsìná ṣíṣe gbọ́nà máa ní kéèyàn mọ́ gbádùn ààrẹ irú nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ tó kílẹ̀ yẹn ẹni tó bá fi lè pé ní ẹ̀tọ́ ẹniyẹn ti ṣe kèfèrí ó ti dẹlẹ́bọ bẹ́ẹ̀ ni tí ọlọ́wọ́ bá ṣe lọ́nà yẹn kéèyàn kan sọ pé ọ̀rọ̀ ilé tó bá yẹn ìtọ́lọ́wọ́ ń ṣe lọ́nà yẹn tó kílẹ̀ tí ò sínú jú bẹ́ẹ̀ àwọn kan mí ìgbẹ̀táwọn àfẹ́ẹ̀tì mọ̀ sọ pé ṣọ́ràn yẹn ni kò ṣọ́ràn ọ̀ká lọ́ràn yẹn ni ọ̀ká ní kò ń ṣọ́ràn yẹn ṣe wọ̀ ni ọ̀ká léwọ̀ ni ọ̀ká ní kò ń ṣe wọ̀ yíò kọ́lá ń sọ èyí ni èyàn ká wá ní lọ́tọ̀ tẹ́mí òkú ṣọ́ràn yẹn ní kí yẹn ní kìí ṣọ́ràn yẹn lápẹjú zakayi yóò kìí ṣe ọ̀ràn yẹn àbí kí yẹn ní ájò lọ́wọ́ èso owó yí ẹ̀kan enrich àwọn ìjọba Saudi lásán bí àwọn òpònú mi ṣe máa ń sọ àwọn afọ́kún mẹ́kọ̀ọ́ mi ṣe máa ń sọ ní àwùjọ títí wọ́n bí báyìí tó ṣe pé ẹ̀ẹ́rì tó wó làwọn fẹ́ tako Saudi ni ṣùgbọ́n àwọn ti ponú wọ́n wà sọ wípé kí ẹ̀kan lọ enrich ìjọba Saudi lásán tó kò ní kò wúlò so bẹ́lómi ṣe eléyìí o ní tó kílẹ̀ kọ́rọ̀ yẹn ni kéèyàn yánú gbàgà ó sọ pé nǹkan yẹn kò ṣe ọ̀ràn èèyàn irú èèyàn bẹ́ẹ̀ ti ṣe é bọ pẹ̀lú ọlọ́run ọba ó ti di kèfè yìí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà mi kéjì wá so eléyìí àwọn àfáà wọ́n lọ́rọ̀ méjì lórí àwọn àkányí ọlọ́wọ́n bò ní ṣàforíjì rẹ̀ náà bí ó ṣe ní ṣàforíjì ìtàkọ́kọ́ tẹ́yìn ò bá túbá bẹ́ẹ̀ náà ni kò ní ṣàforíjì eléyìn náà ìta pè ní ẹbọ kékeré tẹ́yìn ò bá túbá náà ìtumọ̀ rẹ̀ o ní pé ọlọ́wọ́n bó fi àjẹ ẹni tó bá ṣe é kò lè ẹ̀tẹ́ pẹ̀ àfi tó bá túbá lókù ṣùgbọ́n kò túbá ó yàtọ̀ síta kọ́kọ́ pa pé ẹni ìyẹn mùsùlùmí ni ṣùgbọ́n ṣe ń tàǹtẹ̀ ní àṣírkú al-azgar tí wẹ́nyàn bẹ́ẹ̀ bá kú wọ́n ó jogun rẹ̀ tí wẹ́nyàn bẹ́ẹ̀ bá kú wọ́n ó kírun sí i lára tí wẹ́nyàn bẹ́ẹ̀ bá kú wọ́n ó sì sí ìtẹ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n ìyà tó ṣe yẹn àwọn àpá mi ní yóò ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ agbọ́dọ̀ jìnà sí tá ń pè ní ṣírkù torí pé pàtàkì ọba sọ pé iná lọ aláyẹ̀fìrù ayin ṣirakàdì ayin ṣirakàdì yìí àwọn àfọ́ ní èdè lárúwá wọ́n ni mọ́sárùn awà lèrè yàní iná lọ aláyẹ̀fìrù ìṣirakàbìhì ọlọ́run ọbọ̀ ní pọ́ṣàforíjì fún ìran kankan nínú ìwọ̀rògún pẹ̀lú rẹ̀ ìran kankan nínú ìṣẹ́bọ pẹ̀lú ẹ̀ so torí pẹ́lẹ̀ ìwọ̀n ní nákra ọlọ́run ọba sọ ní nǹkan tó wà indefinite fi síyákí náfi tó ṣe wípé tàbá wo negation ló precede rẹ̀ fatarum so ó ti cover gbogbo nǹkan pè ní ìrìn ẹbọ so ó kàn wá jẹ́ pé ìmí ìyà lásán ni ẹnìyẹn ò jáde kúrò ní islam ẹnìyẹn wọ́n wẹ̀ sí lára wọ́n wẹ̀ fún tó bá kú wọ́n kírun sí lára bẹ́ẹ̀ ni wọ́n sì ti tẹ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n tá gbọ́rọ̀ jìnà sí ni ẹbọ kékeré tà ń sọ yìí ó wọ́ọ̀tì ju ẹni ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ lọ ẹni tó ṣe ẹbọ kékeré kéèsì ẹ wọ́ọ̀tì ju ẹni tó ṣe zìnà lọ kéèsì ẹ wọ́ọ̀tì ju ẹni tó ń mutí lọ so níbi tí ẹbọ kékeré tó burú dé táǹpẹ̀ ẹbọ kékeré di ẹbọ ńlá gẹ́gẹ́ bá ṣe padà mọ́ ṣàlàyé subhanahu wa ta'ala kí ó kó jẹ́ kí a jìnà sí ẹbọ bó tilẹ̀ òkú ma gẹ́gẹ́ bí anábi ibrahim alisalatu salam bó ṣe sọ́rọ̀ ipe wàjlúgbù ni wà bá níyà an na àbúdà rabbi innahunna lánà kàtíra min annas ó ní rí mi ò èmi wọ́n bọ̀ná fún orogún pẹ̀lú rẹ̀ ọlọ́wọ́n bá òun ló fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi sọnù so lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ ayé ni wọ́n jẹ́ ẹlẹ́bọ ta ló sọ bẹ́ẹ̀ olúwa tó dẹ́mi àti ní o wọ́n máa yóò mínú aktaruhun billahi illa wa omuṣẹ́kù èyí tó pọ̀ jù wọn wọn ní gbọ́lọ́wọ́n ọba gbọ́ àti pẹ̀lú ṣírf àti so mọ́ òfin táwọn èèyàn ṣe táwọn ń ṣe tó bá join wọn mo sọ ẹnu ni o ìtọ́lọ́n sọ fún ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ni ẹ wà ìtòtí àtàràmà fi àrùdí yóò ní lúkàn tẹ́lẹ̀ ìlà tó bá tẹ̀lé yìí tó pọ̀ jù náà tó ń bẹ lórí rẹ̀ wọ́n á sọ ẹnu dànù ní gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá sọ fún